don't ever want to be with you. Now be gone. Ọwọ́ ta ló ti fẹ́ sọ fún mi báyìí? proud Hey, Ẹjọ́ tó yọ lọ, She won't ṣe dá wa kọ́ ló ṣe dá mi? Ọlọ́run bẹ kí n ṣe ti ẹ̀rọ kan tó ń ṣe fún mi. Tí wọ́n lè lọ dúró Daniels, you are my bloody PA. Dàgbà please don't say that. No promote your when I saw the load of work on me and your manager please. Try to fẹ́ ṣe lágídí, ó bá fi ẹ̀mí ẹ̀ dì opportunity lélẹ́yìí fún ẹ kó yá ṣe kí ni make use of it It can always come here àwọn ọmọ òní bẹ̀rù. mọ̀nsúrà ló kọ tèmi àmì ìlèpè mi mọ̀ ń sọ. introduce ara ẹ jàre. Jeremy dẹ́ ń wò yìí gúnlé lábàgà mi àlàbí igi yọ̀ǹda àdìgbò yẹ̀rí gbogbo gate tó bí tó wọ estate tó tún jáde kúnlẹ̀ làbẹ́ka ọwọ́ àwa lórí. àná mo ti kọ̀ ní ọlárìyí fún mi ọmọ mi sí kọ́ mi náà sẹ́mi skilled pm lónìí I'm going pm ṣé ìgbàgbọ́ sẹ́mi skilled mi ti ẹnu kó wá sórí sẹ́ẹ̀tì fún mi. jẹ́ kó ń gbọ́ náà máa dey explain fún wọn pé ọmọ bàbá tó ń bá mi ṣiṣẹ́ tẹ́lẹ̀ tó kú sẹ́nu iṣẹ́ ó ní ọmọ tí mò ń tọ́jú ara mi ṣó fẹ́ pa mí dànù. ẹnìkan kan ò lè pẹ́ nìkan kólà kúrò lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò kọlà. èmi ò lè fi ẹ̀kọ́ tanná fún ẹ ó máa bẹ́tà kó dá ṣèfù lóhùn mo mọ̀ pé ó yí ẹ tòró yé mi náà.